báwo la fẹ́ máa jèrè nínú bísínẹ̀sì wa ẹ jẹ́ ká ṣe ọkàn wa dáadáa sí bísínẹ̀sì ká sì ṣe ọpọlọ wa dáadáa sí bísínẹ̀sì bísínẹ̀sì dáa púpọ̀ èmi ṣe é rí kí n tó filẹ̀ padà mo sì bísínẹ̀sì rí nígbà fẹ́ máa di mi lọ́wọ́ nínú àmọ́ yọ̀ǹdẹ́ mo sì rí èrè púpọ̀ níbẹ̀ ìwọ tó o bá ń dáùtì pé bísínẹ̀sì bí kò sówó ń bẹ ìrọ̀ ọmọ bísínẹ̀sì nǹkan kì í kí ni sẹ́sẹ̀ ra gò sẹ́mọ̀ pé àwọn bẹ́ẹ̀ pé ẹ mọ̀ pé mò ń ṣe bísínẹ̀sì díẹ̀ díẹ̀ gbé wa ni mi wá sọ̀rọ̀ bísínẹ̀sì nǹkan ti fẹsẹ̀ rà gò bísíǹsì dáa púpọ̀ ọ dáa púpọ̀ ṣùgbọ́n ronú kó tó bẹ̀rẹ̀ kó o sì serious kọ́ ọmọ sàkáǹtì ẹ lóòrèkóòrè títí pé a kàn dálẹ̀ ẹ má bẹ̀lú mínú wa ní ìsìn pé ṣọ́ọ̀pù ta ló ní ṣọ́ọ̀pù náà ń tẹ́ ìjókòó sáré tó ní ṣọ́ọ̀pù náà wa ẹni tó ní ṣọ́ọ̀pù náà wa ní abá bílèrè pé báyìí bó ṣe wà yìí ṣọ́ọ̀pù rẹ̀ oṣù bí kò tó bó orí kọ̀ táwọn òní gòjú kó ń báyìí náà lọ abá bílèrè pé provision níta mílíkì mélòó ni ọwà ní ṣọ́ọ̀pù ẹ̀ ẹ̀ máa gbójú òkè báyìí èyí tó ń business nígbà tí yàn bí mílíọ̀nù ọ̀rọ̀ ọlọ́run ní ìtàn bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀fẹ̀ dí àpé ní nǹkan tó simple ni a máa rí pé a ah, ẹ̀yìn rògbé wọn mọ̀ kí lọ wọ́n jẹ́ àfáàs sọ́ọ̀pù tó jẹ́ gbogbo orí pọ̀ǹgàn yẹ kọ́ máa mà tú pé wọ́n máa fọ́n list every day ọ̀yẹ̀wò lálẹ́ ọ̀yẹ̀wò láàárọ̀ pé how many ẹ̀mí lò ní bẹ́nu store wa how many bag of kìnní kan ọ̀gbọ́dọ̀ mọ̀ mọ̀ tàbá bìlà wa léèrè ní ìsìn àmọ́ kí ló dé ṣé business náà làwọn ń sìn àbá ń ṣeré àbí bá a ṣe kọ́ náà láàmà sí àwọn ẹlòmíì tí a bá rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí yóò mọ̀ wí pé eléyìí ti wá le jù ní ti wá mọ̀ wá káàkiri ọmọ pọ́nà tó gbà gain lára business ẹ̀ lansan so nípa báyìí ó ń business ọ̀nà tí ó gbà jèrè lọ́ra business ànábì sallallahu alaihi wasallam ó sọ ìlànà rẹ̀ fún wa inú hadith tí imaamu Bukhari àti فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كذبا وكتما محقت بركة بيعهما صلى الله عليه وسلم fún ẹ̀ oògùn ànábì ní nǹkan méjì náà lọ́wọ́ máa ṣe tọ́ ọba ti ṣe ọ̀tà owó tọ́ ọba sì mú kó nbí bísínẹ̀sì ẹ̀ ó rí nǹkan tó fi ṣe kí ni nǹkan náà òun náà ni àṣírí òdodo kó lóòótọ́ nbí bísínẹ̀sì Allah alọ́n lọ́ mọ iye kírísítẹ́nì tí mi máa gbéṣẹ́ fún torí pé mo bá wọn gbé mo sì rí bí wọ́n ní kí ni wọ́n lóòótọ́ ìyẹn ọ̀sán pé mùsùlùmí ò lóòótọ́ o ṣùgbọ́n gbàmọ́ bọ́ gbé tí mo rí tí mo bá rí mùsùlùmí náà tó bá lóòótọ́ òun ní ń rẹ̀ ju kìrìsìtẹ́nì lọ ṣùgbọ́n mùsùlùmí tá a bá bá gbé tí ọba sí lóòótọ́ ara pàṣẹ ẹgbẹ̀kan ní pé ara máa ṣe tiẹ̀ torí pé ó kò bá ṣe ti wà àní tí èèyàn bá lódodo ọ̀rọ̀ tó bá ló ti tọ́ ọ̀rọ̀ bí ó ṣe mùsùlùmí gan yóò máa rí òdodo lára bísíǹsì kò lè pẹ́ táyé màmá bí parọ́ iye tí ọ̀tà náà ni yóò sọ fún yìí òkè mímú ni múgùn pé kọ̀ mọ iye ọjà alákọ̀ọ́kọ́ òun náà ni ká jẹ́ olódodo níbi bísíǹsì wa bó láti wá jẹ́ olódodo níbi bísíǹsì ìwọ ń produce nǹkan kan jáde nínú company business náà ló ń ṣe ni rí pé n tó ń produce jáde ó jẹ́ original kò jẹ́ fake ọ̀la ló fi jẹ́ sí pé gbogbo ẹni tí ń jẹ́ èèyàn láyé lọ́mọ tí ń jẹ́ mélò àbárẹ́ nìkan tí ń bẹ lórílẹ̀ ayé tí ọmọ tí ń jẹ́ mélò kò sí báwo ló ti wá jáde ìjọ kan ló náà bẹ̀rẹ̀ ìjọ kan ló ti kíni lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tó ló ti tọ́ pẹ̀lú mélòó rẹ̀ mélòó rẹ̀ ìjọ tó ilé ṣe mélòó jáde àwọn kọ́ńpìnì kẹ́ńsì kalẹ̀ gbogbo kọ́ńtì káàkiri nì tí wọ́n fọ́n láńsẹ̀sì yẹn tí wọ́n bá ilé ṣiṣẹ́ láàrin oṣù kan pẹ̀lú mílò mílò bàjẹ́ ni ayé ara wọn wọ́lá ṣùgbọ́n ńgbà tí wọ́n lòdòdó pẹ̀lú ẹ̀ ayé sì ń rà lọ náà òdòdó ó máa jẹ́ kí bísínẹ́sì ó máa lọ sókè sí elephant cement elephant cement mbó ló ti jẹ́ ebí náà bẹ̀rẹ̀ lórí báàgì mẹ́wàá márùn-ún náà ló náà ti bẹ̀rẹ̀ mọ̀ ńgbà tó sòdodo pẹ̀lú ẹ̀ ó dàgbà so ànábì ti wá fún wa nílànà sallallahu alaihi wasallam pé ẹ̀sìn yìí ah ẹ̀sìn yìí dáa púpọ̀ ẹ̀sìn yìí dáa púpọ̀ ọ̀nà tó gbàgbà yé rọrùn àlẹ́bí ti gbé kalẹ̀ ìkànnì ìgbà tá a lò lọ́jọ́ ká máa sọ pé business mi ò develop kò dàgbàsókè gbogbo oògùn tá a wá lò a máa fi òṣìṣẹ́ ọ máa fún oògùn ṣíṣiṣẹ́ gan-an àlẹ́bí fún àyè sallallahu alaihi wasallam ó ju gbogbo oògùn tá à ń kó kiri lọ alákọ̀ọ́kọ́ ni òdodo ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ kí business wa kó máa dàgbà òun náà ni albayan ẹ̀gbọ́n mi ẹ bá mi wí kọ́ ṣàlàyé kọ́ ṣàlàyé fẹ́ni tí ó fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ pé nítorí ó fẹ́ ra yìí bó ṣe rí rè ẹ wá wètò àwọn ará yìí àwọn òyìnbó gbogbo nǹkan electronics tó bá rà tàbí machine wọn ò fi kíni sí manual àlàyé ní ṣe fún ọ àjọ ànábì ni ti jì sallallahu alaihi wasallam àwọn ti àwọ́ àti nǹkan kalẹ̀ mẹ́bà ní bàbá tí ń ṣe ẹ̀rọ jáde nílò Òṣogbo ní ti ń ṣe machine tí wọ́n máa fi lọ búrẹ́dì kò sí manual sí kí ló dé tó fi lè ṣe manual kó tiẹ̀ jẹ́ sí pé lókà ní kó fi cardboard sí cardboard làṣán kọ́ tẹ ó kọ ẹ tó kẹ́ kó fi nọ́mbà ẹ bẹ́ẹ̀ ó tún polówó ọjà náà ní ẹ̀ àti ànábì ni ẹ fi manual sí ọjà tó bá fẹ́ tà sallallahu alaihi wasallam bayan ẹnìkan fẹ́ràn kan lọ́wọ́ ẹ̀ ń sìn bọ́ọ̀bà wa tẹ̀ lágbára manual tó lágbára àti ṣe tó wáyé pé nǹkan tí ò ní di manual ni bóyá ọjà wẹ́wẹ́wẹ́ ẹnìkan wá ra ẹja afáfojú bóyá handset lásán lọ́wọ́ rà lójọ́ pẹ̀ ǹtí wọ́n sì ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tíálẹ̀ yòsù ní tẹ́lẹ̀ tíálẹ̀ yòsù ó lè má ní manu àwọn wọ́n ti lè sọ ẹni tọ́wọ́ tó látà fún ẹ kí ló wá yẹ kó o sí tọ́wọ́ ipò bá fẹ́ pèrò sí sọ̀pù ẹ̀ bísínẹ̀sì ẹ̀ sọ fún pé fóònù yóò handset yìí o àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àwọn àlàyé àwọn àlàyé inú rẹ̀ ó dùn pé ah tọ́ bá ra nǹkan lọ́dọ̀ ẹ̀ yóò tún fún ọ lálàyé bó ṣe kí ni bó ṣe lò bó ṣe yẹ ká jẹ́ nù ni tàbá fẹ́ ká ṣe islamic business business ti tó jẹ́ ti islam gan tá a fẹ́ rìn tá a sì fẹ́ jèrè ọ̀nà méjèèjì yẹn tá a fẹ́ lé tó kíní yẹn sínú gbèsè ayé business wa ó rí yípadà tí ó bá business yẹn lójú ẹsẹ̀ ni ó sì máa yípadà àti kíni àṣìṣe dìkú wàlùbáyà òdodo àti àlàyé